الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wá sí gbé láéláé àmín ní ìtẹ̀síwájú àwọn àlàyé ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nípa àwọn nǹkan tí ó máa nínú ọkàn mùsùlùmí wọ́n ní wa min azamatihi ma akhbaro an nafsihi bi qawli nínú pé ọlọ́run ó tóbi nínú títóbi ẹ̀ ó náà ní ti ọlọ́run ọba tó fún wa nírò nípa rẹ̀ èyí tó sọ nípa ara rẹ̀ nínú alukur'an tí ń tọ́ka sí títóbi ọlọ́run ọba náà a'udhu billahi minash shaitani rajim nínú ẹ̀ ni ọ̀rọ̀ tó lọ́n sọ wípé wa ma qadarullaha haqqa qadrihi wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamah was samawatu matwiyatun biyaminihi. Aya yìí o ń júwe títóbi ọlọ́run subhanahu wa ta'ala èyí tí kò lákẹgbẹ́ ọlọ́run wa ma qadarullah haqqa qadri àwọn ọmọnìyàn wọn ò fi ọlọ́run síbi tó yẹ kí wọ́n gbé ọlọ́run sí nínú ẹ̀mí wọn ipò tó yẹ kí wọ́n tó ọlọ́run tó dá wọn sí wọn ò tó ọlọ́run síbẹ̀ ìtumọ̀ wà má qadarullah haqqa qadri àwọn èèyàn mi máa ń lo àyà yìí wọ́n máa ń sì tú ẹ máa ń sọ̀rọ̀ nípa kádàrà pé akàn kádìrì ọlọ́run ti kádàrà <laughs> ìrọ̀ ìrọ̀ kì í sì túmọ̀ ẹ̀ nìyẹn wa ma ha haqqa qadrihi wọn kò bùkún ọlọ́run haqqa qadrihi bó ti yẹ bùkún tó. wọn ò fi ọlọ́run sí ààyè tó yẹ kí wọn ò fi ọlọ́run ọba sí bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ yìí wal ardu jami'an gbogbo ń ti ń jẹ́ ilẹ̀ pátá yálẹ̀ èyí táwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ ni àbẹ́yìí táwọn èèyàn ò gbé bẹ́ẹ̀ wal ardu una ilẹ̀ bìmánà ayé. jẹ̀míhàn kọ̀bdọ́tòfò yọmọlùkìyàmà gbogbo ẹ̀ ẹ̀kún ọlọ́run kan báyìí ọ̀nà gbogbo ẹ̀ wà nítorí yọmọlùkìyàmà wàl arùb gbogbo tí ń jẹ́lẹ̀ méjèèjì gbogbo ẹ̀ kọ̀bdọ́tòfò yọmọlùkìyàmà ẹ̀kún ọlọ́run kan báyìí lásán ni so sọlọ́run tó sọ eléyìí nípa rẹ̀ ọlọ́run fi ní wọ́n máa kọ́ dẹ́rù làhàkọ́kọ́ nínú tẹ́ ẹ bá mọ bóun ṣe tó ni kì í ṣe bó ṣe yẹ kẹ kìí ṣe bẹ́ẹ̀ ṣe tó òun sí lẹ́mìí bẹ́ẹ̀ lẹ́ ṣe tó ọlọ́sìn ẹ̀yẹn já ti bìkan kéèsì tán bá ní kéèyàn ó ti máa di mọ́sálásì iye ládàbà ilẹ̀ ọmọ gbà ní sáfù wájú sáfù àkọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ olórí báyìí ládàbà ilẹ̀ ọgbà ẹ̀rẹ̀ bá àwọn èèyàn ní kàkún ṣùgbọ́n tán bá ní ẹni tó bá kọ́kọ́ dé sísáfù wájú yóò gba five hundred naira ẹ rí wípé àwọn èèyàn nara wọn ẹlòmíì ìrun magrib látẹ̀yìn asiri ní ó ti fi fìlà síbi kan pé ààyè mi rèé o àmọ́ mo lè fẹ́ lọ tọ̀ ibi tí mo ń rèé o nítorí pé five hundred naira tí ẹni tó bá wà ní sáfù wájú ọgbà àwọn èèyàn ò ní mísẹ̀ ṣùgbọ́n tẹ́ bá sọ pé láàdá kan ń bẹ tọ́lọ́hún ó fún ẹ àwọn èèyàn mẹ́ka fún wa ma qadarullaha haqqa qadrihi ẹ̀san ọ̀dọ̀ ọlọ́run kì í jọ àwọn èèyàn lójú yòdòyòdò lé ayé ó bá bàrà lẹ́mìí àwọn èèyàn ọlọ́run ni wa ma qadarullaha haqqa qadrihi ọlọ́run ni ah, ó mà ṣe o ẹ̀ẹ́dọ́lọ́run ọba mà ẹ̀ẹ́ sì fi ọlọ́run sí ààyè tó tọ́ sí níbi gbogbo àlámọ̀rí kódà ẹlòmíì ọ̀ lànà gbà yóò ní ẹjọ́ ọ̀rọ̀ tọ́lọ́ nǹkan o ọ̀rọ̀ politics là ń sọ yìí aláwọn èèyàn sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kọ́ lélẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ayé lélẹ́ ìta ń sọ yìí nísìnyí lẹ́mọ̀ ní kọ́làlá kọ́làlá kọ́là rasul àbáwọn èèyàn sọ bẹ́ẹ̀ tẹ́ni yẹn bá mọ títóbi ọlọ́run ọba yẹn ni kò ní sọ bẹ́ẹ̀ ayé tẹ ẹlẹ́rọ ayé tẹ ń sọ ta ló la ayé òun àwọn tó fi ń sọ̀rọ̀ nǹkan ta ló ń kọ̀ǹtú rẹ̀ ọlọ́run ni wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamah ọlọ́run ni gbogbo ohun tí ń jáyé pátá gbogbo ilẹ̀ méjèèjì qabdatuhu gbogbo ẹ̀ ojú àtẹ́lẹwọ́ ọlọ́run kan báyìí lọ yawm al-qiyamah bájọ́ lọ́ọ́ al-qiyamah gbogbo sánmà méjèèjì pátá mọ́tòyà tó ń bí tọ̀wọ́ ayẹ́tọ́wí mọ́tò ìyàtọ̀ nǹkan tí a kà ní bíbá yẹn ká pépà bìyẹ̀mí ni pẹ̀lú ọwọ́ ọ̀tún ọlọ́run ọlọ́run ká gbogbo ẹ̀ báyìí so ìdí yẹn tó lọ́ni wà máa kọ́ dàrú lọ́ha kọ̀ọ̀kan tó ẹni tó ròyìn ara rẹ̀ bóun ṣe tó yìí kẹ́ni kọ̀ọ̀kan wa ká wo ààyè tá a fọlọ́run sí nínú ẹ̀mí wa o ká wo ibi tá a gbọ́ lọ́run sí nínú ẹ̀mí wa o.

tọ́lọ́wọ́n ọba tó lè fi jẹ́ tó bá ya pàṣẹ rẹ̀ èèyàn sì mọ oore ẹ̀san èyí tó pọ̀ tó ń bẹ lọ́wọ́ ọlọ́run tó lè san ẹni tó bá tẹ̀ láṣẹ mímọ̀ títóbi ọlọ́run nínú ẹ̀mí èèyàn a máa jẹ́ atọ́kùn fún èèyàn lérí ìmọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run àti yíyàgò fún kàtọ́lọ́wọ́ kan fún ẹni tó bá mọ títóbi ọlọ́run ìdí ìyẹn tọ́lọ́run bá fi sọ́nù Al-Qur'an Al-Karim A'udhu billahi minash shaitanir إنما يخشى الله من عباده العلماء الذين يعلمون يعرفون ربهم بصفاته بأسمائه وصفاته àwọn tó bẹ̀rẹ̀ ọlọ́run jù làwọn tán dọ́lọ̀ mọ́ wọ́n mọ ọlọ́run pẹ̀lú ìròyìn rẹ̀ pẹ̀lú títóbi rẹ̀ náà fi máa ń sá fún ẹ̀ṣẹ̀ inna lillahi ibadan fòtọ̀nà tọ́lá kò dúnìyà wa khaful inna lillahi ibadan futana àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ tí wọ́n gbọ́n ní táàfi dá wọn mọ̀ ní wípé tọ́lákò dúnìyà wa khafu al-fitan wọ́n sáfáyé yòdòyòdò lé ayé wọn ò jó gbé àwọn lọ wọ́n bẹ̀rù fìtínà tó ń bẹ níbi kéèyàn mọ̀ lọ wọ́n bẹ̀rù fìtínà tó ń bẹ níbi ìròyìn lólé ayé. nàbọ̀rù fìyà wọ́n wo ayé títí títí wàlámà àlèmọ̀ ìgbà tí wọ́n wò ó wọ́n padà wá mọ̀ wípé wọ́n mọ̀ ìpele ayé kìí ṣe bùgbé fún gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣẹ̀mí جعلوها لجة واتخذوا صالح الأعمال في سفنا wọ́n sọ ilé ayé wọ́n rí gẹ́gẹ́ bí odò odò ń kò sí nǹkan téèyàn lè fi kọjá níbi odò náà kò ṣeé fẹsẹ̀ rìn èyàn ó tẹ̀rí bẹ́ẹ̀ wọ́n wá lọ wá iṣẹ́ rẹ̀ wọ́n wá sọ di ọkọ̀ ojú omi iṣẹ́ rẹ̀ yẹn ló làwọn náà fi já náà fi là níbi fìtínà lé ayé ṣùgbọ́n kàkà tó yẹ kẹ́lòmíì ò wá iṣẹ́ rẹ̀ ọkọ̀ ojú omi òwò wàá mọ lùwẹ̀ ńbẹ̀ ẹ tó sì bá sì nínú agbami ayé kí ni ó ṣe yóò tẹ̀rí síbẹ̀ àwọn tó bá mọ títóbi ọlọ́run wọn á bẹ̀rù ọlọ́run ẹni tó bá mọ títóbi ọlọ́run bí bá ń bẹ lọ́run bainal khawfi war yóò máa bẹ lọ́rọ̀ bánà innana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna min al-khasirin al-khawf wa raja ilé ọlọ́run zalamna anfusana a ti sàbòjú fẹ́mi ara wa wa in lam taghfir lana ilé ọlọ́run ṣàánú wa tó o bá wa wa tarhamna tó o bá sì wa lanakunanna min al-khasirin ó gbàgbé kó o jẹ́ kan tó bá ń bẹ at least oníbitá náà fa ara lẹ̀ dé ara lẹ̀ kí ni tìbí tọ́lọ̀ ń bá kà kún ni. àwọn tó bá bẹ̀rù ọlọ́run ẹni rí gbéraga nínú ọ̀rọ̀ wọn lóbi jẹ́ pé ẹni tó fọ́nú láyé tó tún fọ́nú lọ́run òun náà lẹni tí ń sọ pé olúwa mo pa ọ́ láṣẹ ẹni pé ní orí rẹ̀ ti dàrú ọ̀rọ̀ wọn ò sì ní kò jọyàn nígbà tí ò sí tawhid nínú ẹ̀sìn wọn súnmọ́ ọlọ́run lọ́kàn ń bẹ̀ olúwa gun ológo olúwa sáàpá sáàpá gun lọ́bẹ̀ olúwa fọ́ lórí fọ́ lójú ah, ah. ìgbà ọlọ́run wá dáadé basket ìgbà ó ló di yóò máa sáyàn ládàá tí ó máa gún yàn níbò ìgbà tí wọn ò lẹ́kọ̀ọ́ bá ṣe ṣàdúrà tí wọn ò lẹ́kọ̀ọ́ tí wọn ò mọ ọlọ́run yẹn gan tí wọn ò mọ ọlọ́run tí wọ́n ń pè bọ́rọ̀ bá sì délẹ̀ wọn aláwọn lónígbàgbọ́ ẹbí wọn léèrè pé kí ni wọ́n gbàgbọ́ ẹbí wọn léèrè ṣé gbàgbọ́ yẹn náà lọ bọ́ débi kọ́ máa tààrà olúwa sàn apá mún nígò olúwa olúwa ìwo nìyẹn sọ́lọ́hún yẹn kan náà tọ́lọ́n bá fẹ́ tó bá fẹ́ dì pẹ̀lú èèyàn sọ́sẹ̀ ní ìdíkọ́ sanígò ọ̀sẹ̀ ní ìdíkọ́ gun lọ́bẹ̀ subhanallah fata'ala Allahu amma yasifun ọlọ́run ọba tayọ bẹ́ẹ̀ ẹni tó bá mọ ọlọ́run tó sì mọ títóbi ọlọ́run tí bá ń sọ̀rọ̀ ẹ rí títóbi ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ rí ibi ó fọ ọlọ́run sí ẹlòmíì alánú gba òpè àti òun ò pọmọ ọlọ́run náà nígbà tó wọn tẹmọ ọlọ́run pa subhanallah sọmọ ọlọ́run ti ń sọ yẹn dẹ àbí ẹlòmíì àsọ̀rọ̀ ah ọlọ́run ah ọlọ́run ah eléyìí ọba ọmọ ọlọ́run ọlọ́run ah ta ni ń bá wù sọlọ náà ni sòdí ni jẹ wípé ìmọ̀ títóbi ọlọ́run a máa jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ kọ́lá rasulullah sallallahu alayhi wa alayhi wa sallam anabti ka galon ba bẹ mo sọ wípé yaqbidu allahu al-arda yawm al-qiyamah wa yatwi as-samawati bi yaminihi ọ̀rọ̀ anabi yìí tú ó tún ṣe tafsiru ayata katansi jíṣẹ́ ọlọ́run ọba ní àdìsí bẹnu tíra fún Bukhari òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́run ọba yaqbidu Allahu al-arda yawm al-qiyamah gbogbo ilẹ̀ méjèèjì ọlọ́run ó gbà mú báyìí yóò yà kí àwọn gbogbo ẹ̀ ọlọ́run ó mú báyìí wa yatwi as-samawati bi yamini ọwọ́ ọ̀tún rẹ̀ báyìí yóò fi gba yóò fi ká gbogbo sánmà nígbà tí èèyàn ká nǹkan sọ́wọ́ kan thumma yaqul ọlọ́run wa sọ wípé anal malik ayé nàlẹ́ àyìnà mulukul ard ọlọ́run nìtọ́ èmi ni èmi lọ bá gbogbo ọba èmi láláṣẹ èmi ni olùdásàkóso olùdásẹ àkóso àyìnà mulukul ard gbogbo ẹ̀yin tó ń pè lọ́ba kábíyèsí láyé ẹ̀yin dá o kẹ́kẹ́ ó pamọ́ àti ọ̀rọ̀ rẹ̀ wa khada'atil aswatu lirrahman gbogbo gbogbo kẹ́kẹ́ ó pa má ti òrò ń kálukú lẹ́nu khadu'at al-aswat lir-rahman fala yusma'u lahu hamza kúnkún gan ẹ̀ ní gbọ́ wẹ́nì kúnkún gbogbo ẹ̀ ó ṣe wẹ́m níwájú tani subhanahu wa ta'ala wa yatada'da'u al-fu'ad wa yatada'da'u dọ́ọ̀dọ́à ẹ́ tàdọ́ọ̀dọ́ yàtàdọ́ọ̀dọ́ọ̀ bìmáàní ìdàdọ́ọ̀dọ́à ṣẹ́yìn bìmáàní kọ́dọ̀à wàdàlà tí nǹkan tá a bá ní dọ́ọ̀dà mánà nǹkan yẹn ó yẹpẹrẹ ó kú rẹ tẹ ìwárìrì bá a wàyàtà dọ́àdọ́ olùfúàd gbogbo ẹ̀mí níwájú ọlọ́run subhanahu wa ta'ala ìwárìrì ó ba gbogbo ẹ̀mí ìyẹpẹrẹ ó ba gbogbo ẹ̀mí wàyàrì jìfùl kọlb ọkàn yóò gbọ̀n jìjì inda ta'amul fi qissati musa alayhi salam tí èèyàn bá ronú sí ìtàn ànábì musa alayhi salam lama ìgbà tó lọ́wọ́ bá ń sọ báyìí pé nígbà tí Musa sọ pé Rabb arini anzur ilayk látara ń táwọn ìjọ ànábì Musa béèrè pé ìrẹ́ Musa ọlọ́run tó ní bọ́ sọ̀rọ̀ yìí ṣe ó rí ni ànábì Musa ni mi rí ó ń bá mi sọ̀rọ̀ gbà á lè gbọ́rọ̀ rẹ gbọ́ tó bá pọ̀ ọ́ bá pọ̀ orí báyìí nísìn á gbà pé lóòótọ́ ni ọlọ́run ránṣẹ́ ṣùgbọ́n òǹgbò tá a lọ́mọ̀ bẹ́ẹ̀ àlìjẹ̀nú kan ní gbọ́ sọ̀rọ̀ tó wà ń parọ́ fún wa ọ̀rọ̀ yẹn wá kà nẹ́bí musa lẹ́nu oní àwa ni rọ́bì ọlọ́run á rí ni hàndó lóòótọ́ òun bá mi sọ̀rọ̀ géè tí ẹ̀ rí ọ tí n bá rí ọ màá tún lè máa sọ pé kódà mo tún rí ẹ wo ibi tí wọ́n ti ànábì musa lọ. fàkọ́ọ̀lọ́ lọ ọlọ́run wa dá musa lóhùn pé láǹtàrọ̀ fún èrí mi láyé yìí o láǹtàrọ̀ ò lè rí mi láyè àkídà àlè súnà ọ̀lẹ́jàmá ni mo fi tú òun láǹtàrọ̀ ni ò lè rí mi láyé sótìyé torí pé jọ́gbọ́jà kìyàmà gbogbo ẹnikẹ́ni tó bá ní jó mùmínì olùgbàgbọ́ òdodo á sì kí ni o á rọ̀ lọ inṣàlá ta'ala wujuhun yawmaidin nadhira ila rabbiha nazira. Lantaroni, láǹtàrọ̀ ni ìrẹ́ Musa ò lè rí mi láyé ṣùgbọ́n tó bá fẹ́ rí mi o walakin nzur ila aljabal máa wo òkè ọ̀hún òkè Túrì Sínà máa wo òkè ọ̀hún fa in istaqarra makana tókè yẹn bá lè rórí gbé fasawfa tarani tó bá yá ó rí mi ọlọ́run ní fásitì tààrà ọlọ́run fásitì tààrà fásáòfà tààrà ni ṣùgbọ́n pẹ̀lú ṣẹ́rìtì wípé ẹnìsítàkọ́rá tókè yẹn bá lè dúró tí n bá fara hàn tókè yẹn sì ròrí gbé tó dúró bẹ́ẹ̀ àjẹpọ̀ rẹ̀ ẹ wo bọ́lọ̀ ń ṣe ń sọ̀rọ̀ bishẹ́rìtì kì í ṣe bọ́lọ̀ ń bá sàdéhùn ìlú bọ́lọ̀ ni la yukhlifu Allah la yukhlifu al-mi'ad tọ́jú ṣùgbọ́n lọ́n ní wàlákìnnì zòrò jabal fain istakọrọ makana tí òkè ń bá lè rí dìdúalẹ̀ sáàyè rẹ̀ tó rórí gbé fasawo fatarọ ni tọ́ tó bá yá àtẹ́pọ̀ rèmi náà falama tajalla rabbuhu lil jabal nígbà tó lọ́n ṣe payá ìmọ̀lẹ̀ rẹ̀ sí òkè ja'alahu dakka ìmọ́lẹ̀ ń ó sì sọ òkè di nǹkan tó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ dákà kí nǹkan pín sí wẹ́ pínpínpínpín tí ojú kókò kú báyìí lọ ẹ̀yin ò sọ̀rọ̀ pé wọ́n blast àpáta o ó fọ́ sí wíní wíní wíní wa kharra Musa ànábì Musa dàlúlẹ̀ sọ́ọ̀kan lẹ́yìn tó dákú ó dákú sóòtì ariwo yẹn kọjú ojú ẹ afáwa ni téèyàn bá ronú sọ̀rọ̀ yìí ó yẹ kẹrọ ọlọ́run ọba yìí nípa títóbi ọlọ́run subhanahu wa ta'ala lẹrú òfin bá wá pé ọba yìí láwọn adún wájú ẹ jọgbìdà kìyàmà anabi sallallahu alayhi wa sallam anabi ni laysa minkum min ahadin illa sayukallimuhu rabbuhu ngeri turjuman òjíṣẹ́ ọlọ́run ni kò ní í sẹ́nìkan nínú yín àbí kó dún báyìí níwájú ọlọ́run rojọ́ láì ní sí ohun gbífọ̀ láàrin òun àtọ́lọ́ bọ́lọ́wọ́ bá yí bá lè fara hàn àpáta tápáta fọ́ bóò ló ti fẹ́ dún wájú ọlọ́ hmm? wa man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù pé ìjọ kan ń bọ̀ tó wọn ó dùn níwájú ọlọ́pàá bẹ́yìn ọba ti ẹ̀mí kéèyàn bẹ̀rù jọ̀hún ó lè máa mú jẹ láyé kẹ́nì kan máa mọ̀ ṣùgbọ́n ìjọ kan ń bọ̀ tó dùn níwájú ọlọ́pàá wà náà hàn náà sáà nìkan wà so èyàn ìwárìrì títóbi ọlọ́run yóò mú yàn téèyàn bá gbọ́ téèyàn bá kàn áyà yìí téèyàn sì wọ́n tó ṣẹlẹ̀ ànábì Musa tẹ̀síìrì wọ́n sọ iye ijọ́ tó tó jí wàlámà fassara nabiyu adil aya aya yìí ìgbà tá anabi túmọ̀ aya yìí kọ̀rọ̀ aha anabi ka aya yìí fáwọn sàbẹ̀ wàkọ́ọ̀lá bìyẹ́dì hakẹ́dà anabi wa sọwọ́ rẹ̀ báyìí bóòlù ṣe ṣe wàwádọ́ al ibham àtàǹpàkò báyìí anabi gbé sí alal mafsalil ala minal khinsir khinsir lele ìka ìka òkayẹmí mafsalil ala gígé tòkè yìí jointi yìí anabi wàá fọwọ́ sí báyìí báyìí anabi ṣe ṣe lè thumma qala alayhi salam anabi wàá sọ wípé fasaha lè jábálù alijabal wọ́n máa nà sáàkà nínú èdè lárúbá tí wọ́n bá ní sáàkà ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé lápèjúwe téèyàn bá ní sáàkà bìmánà gáàsọ wàgàbà sáàkà fitin sáàkà ṣeun fitin ẹrẹ̀ níjẹ́ tin kí nǹkan kan kọ́ bọ́ sínú ẹrẹ̀ kó tún wá wọnú ẹrẹ̀ ká mẹ́rin nǹkan yẹn mọ́ wọn ni sáàkà anabi ni fasáàkà lìjábàlù àpáta yẹn ó disapia èyàn ò lórí parí ń bẹ̀ mọ́ dẹ́kẹ̀ Ànábì ní fasahal jabal àpáta yẹn ó di nǹkan gbàgbé gáábà èyàn wá ti èyàn ò rí àpáta yẹn bẹ̀rẹ̀ nítorí pé kí ni o ọlọ́run jọ pé ọ̀rọ̀ ọlọ́run gan law anzalna hadha al-Qur'an ala jabal la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah ìmọ̀lẹ̀ ọlọ́run kalamullah nafsu shay ìmọ̀lẹ̀ ọlọ́run làpáta rí ó kàlámù láàyè náà tó bá bọ́ lórí àpáta àpáta fọ̀dà kì í sọ ọlọ́run gangan o yaani ma tajalla illa hadal qadar in tó jẹ́ ọlọ́run ṣe pẹ̀lú ọwọ́ tó ṣe báyìí ni wípé in tó hàn sápáta yẹn nínú ìmọ́lẹ̀ ọlọ́run kò ju òǹdíwọ̀n kéèyàn ra ṣe báyìí àtẹ ìmọ́lẹ̀ tó bá gba bíi kọjá nínú odidi ìmọ́lẹ̀ ètò ara jáde ń bì òun làpáta rí lápáta fún un. fasaha alijabal wallahu subhanahu wa ta'ala ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní hijabuhu an-nur ní tó dí gàgà ọlọ́run ní sáàtì ọlá àsán mọ́lẹ̀ law kashafahu tó ti ṣe tọ́lọ́n bá ká ìmọ́lẹ̀ yẹn tó bá kà kúrò la aharakat sabaatu wajihi ìtàn ìtàn ìtàn ìmọ́lẹ̀ sabaatu wajihi sabaatu wajihi níbi ìpàdánù wájú orí báyìí tọ́lọ́n yóò sì ìmọ́lẹ̀ yẹn yóò sun gbogbo yóò sun ná mọ́ntà ilé ìbásọ́rọ̀ omi nìkàlùkì gbogbo tí ọlọ́run bá ń wò báyìí ní gbogbo ẹ̀dá rẹ̀ ìmọ̀lẹ̀ iwájú orí báyìí lásán gbogbo nǹkan yóò jóná ìmọ̀lẹ̀ ó sùn gbogbo nǹkan yẹn náà ìdíyẹ tó pé gàgá ni hijab níbi tí sáà ti ọ̀la wa gàgá yẹn ó di ó di ó di torí pé tí ìmọ̀lẹ̀ yẹn tó bá tàn sàn sáyé gbogbo ayé jóná subhanahu wa ta'ala so bẹ́ẹ̀ yẹn bá mọ gbogbo àwọn eléyìí hadithi àfàwà imam muslim nàgbà wa sabahatu wájú sabahatu ni sabahatu wájú lásán orí báyìí ìmọ̀lẹ̀ ìtọ́ jáde ń bẹ̀ gbogbo ohun tó jú bá kàn nínú ẹ̀dá ọlọ́run pátá ní òjò náà ló fi jẹ́ pé téèyàn bá wá mọ gbogbo àwọn nǹkan yìí nípa àròyìn ọlọ́run subhanahu wa ta'ala ẹnìkan wá sọ pé kìnìún ẹ̀yà júdà arúgbó ọjọ́ kí ni wúrà rárá dà yìí agbada àná agbada àná kí ni ìmọ̀lẹ̀ lójú ròyìn ààrẹ òfin náà ròyìn ààrẹ wà lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ ṣe lè máa pọ́ lọ́wọ́ lálágbádá aná ọlọ́run òfin náà ròyìn ara rẹ̀ ìmọ́lẹ̀ lọ́lọ́run fi ròyìn ara rẹ̀ subhanahu wa ta'ala wa min azamati Allah nínú títóbi ọlọ́run bákan náà ma haddatha bi ir sallallahu alayhi wa sallam faqal ọ̀kan náà ẹni tánàbí sọ wípé idha qada Allahu fi as tọ́lọ́n bá ti ṣèdájọ́ ní sánmà kí ni kọ̀dọ́ ayé alkọ̀dọ́ kùlàyàwó mi ni wà fi ṣáàni ojoojúmọ́ lè tó ń lọ ànábì ní kùlàyàwó mi wà fi ṣáàni ìtumọ̀ rẹ̀ ni pé yu'izzu man yasha wa yudhillu man yasha yarfa'u man yasha wà ẹni tí ó ga ẹni tí ó rìlẹ̀ ẹni tí ó ní ìtí ó dẹ̀ àbò ìṣẹ́jú ìṣẹ́jú ó ń lọ bẹ́ẹ̀ ọlọ́run kò dúró kùlàyàwó mi wà fi ṣáàni tọ́lọ́mù bá ti wá ṣèdájọ́ kan ní sánmà ìgbé tọ̀ lágbájá ọmọ lágbájá ọjà báyìí léni lágbájá ọmọ lágbájá ọjà ìlàyé léni lágbájá ọmọ lágbájá nǹkan bẹ́ẹ̀ ó ṣe lágbájá ọmọ lágbájá ọwọ́ ọ̀tẹ̀ nǹkan báyìí tọ́lọ́mù bá ti wá ṣèdájọ́ kankan ní sánmà bẹ́ẹ̀ dọ́rabatil mẹlẹ́ikatu bí ajìnìhàtìyà kọ́dọ̀ bá ti gbọ́ tọ́lọ́mù sọ bẹ́ẹ̀ wọ́n wàá fi ìyẹ́ wọn eléyìí ni nínú àwọn ẹ̀rí wípé anel mẹlẹ́ika ulul ajniha pé àwọn mẹlẹ́ka níyẹ dẹ̀lílù lé nínú àwọn dẹ̀lí yàtọ̀ sí ètò wà ní alukur'an òjíṣẹ́ ọlọ́run ọba ní dọ́rabatil mẹlẹ́ika tó bí ajnihatia àwọn mẹlẹ́ka ó fi yẹ wọn wọ́n fi lura wọn kọ́dọ̀ ánán lè kọ́wé lẹ́ni tó tó tẹríba tó kó ìwárìrì sí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ tọ́lọ́wọ́n bá sọ ìwárìrì ọba wọn wọn fìyẹ́ wọn lura wọn tó bá fìyẹ́ wọn lura wọn anábì ní ìyẹ́ yẹn ó wà á dún ka anna o silsilatun ala sofwan yóò wà á dà gẹ́gẹ́ bíi ṣéènì ńlá kan tí wọ́n wọ́ lórí àpáta ẹ mọ bí ó ṣe dún bí ìyẹ́ yẹn ó ṣe dún nù. No fàyídà fúzìà ànkùlóbìhìn táwọn mọ̀lẹ́kà míì náà bá tún gbọ́ dúndún nǹkan yẹn ẹ̀rù ọba bá wọn kọlù àwọn mọ̀lẹ́kà wọn bá tún sọ pé mọ́tà kọlù àròbùkù torí pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n wà ní sánmà keje wọ́n gbọ́ wọ́n gbọ́rọ̀ yẹn wọ́n fi yẹ wọn lura wọn bí yẹ wọn ṣe dún yẹn àwọn mọ̀lẹ́kà tó nẹ́sìtì wọ́n máa gbọ́n ni mọ́tà kọlù àròbùkù kí lọ́lọ́run sọ̀rọ̀ qalu lilladhi qala al-haq wọ́n wàá sọ wípé lilladhi qala ẹni tó béèrè àwọn tó sọ yẹn kan wọ́n ní al-haq òdodo ló sọ wa huwa al-aliyyu al-kabir torí kò ń lọ́ba tó ga ń lọ́ba tó lè tóbi jùlọ ẹ wà àwọn ẹ̀ka ní tí wọ́n sọ̀rọ̀ wá wo ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ níwájú èmi àti ẹ̀ta ń kà lójoojúmọ́ téèyàn ń gbọ́ tí ò tiẹ̀ nílàpá kankan láàrin táwọn mẹlẹ́ka bá gbọ́ ọlọ́run sọ nǹkan báyìí ìwádìí yóò bá wọn jìnnìjìnnì yóò bá wọn. wa nusus fi hadhihi kathira àwọn ẹ̀rí àwọn àyà Qur'an àti hadith tó ń tọ́ka sí títóbi ọlọ́run subhanahu wa ta'ala ó mọ̀ pọ̀ wal níta àgbàlérò òun ni pé anna istish'ara azamati rabbi bi ta'ammul. في هذه النصوص وغيرها من أنفع الأشياء في علاج ضعف الإيمان fi ta fẹ́ mú jáde inú ọ̀rọ̀ náà ni wípé àti kéèyàn ó máa fura kéèyàn pẹ̀lú láti pàṣẹ ìmọ̀ ronú sí àwọn àyà Quran tó sọ̀rọ̀ nípa títóbi ọlọ́run àti àwọn ahadith àtàwọn nǹkan míì tó ń sọ nípa títóbi ọlọ́run téèyàn bá ń ronú pẹ́ min anfa'in al-ashiya ó jọ kan nínú àwọn nǹkan tó ṣàǹfààní jùlọ fi ìlàjì dọ́àfil iman láti lè jẹ́ ìwòsàn fún lílo ìgbàgbọ́. ويصف ابن ابن القيم رحمه الله عظمة الله بكلام عذب جميل فيقول أفاوى ابن القيم ابن القيم àfáà náà ni Ibn Qayyim al-Jawziyya rahimahullah ó ń ròyìn títóbi ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tó dùn tó rẹwà ó ní yudabbiru mamalik ẹ mọ ọba náà ni ọba tó ní darí gbogbo ẹrú ẹ ayé gbogbo ẹrú ẹ ní darí àti àti gọ́vnà ọlọ́run ní darí gbogbo wàyà múru wàyà nìha ọba yìí ní ń pàṣẹ ló sì ń kọ̀ fún ni wàyà kúlùkù wàyà rùzùkù ó dẹ́dà ó sì tún ṣe jẹ̀mú wàyùmí tu wàyù hì òun ní ń gbẹ̀mí òun ní sì ń sọ ní dàlàyé wàyù ẹ̀z agbẹ́ni tó wù ga aṣọ ẹni tó wù dẹni yìí wàyù dìl láàrin ìṣẹ́jú àyà ẹni tí a ti ń pariwo pé baba rẹ baba kẹ́ a sì tún di aláhùn de yóò di ẹni táwọn èèyàn yẹpẹrẹ ọlọ́run ọ̀sẹ̀ dẹ̀ni yẹpẹrẹ sí i. wa yuqallibu al-layla wan-nahar ọlọ́run ọba yìí lọ́ba tó ń sọ ọ̀sán di òru tó sì ń sọ òru dọ̀sán bàbá pẹ́jù ń bí ìsìn ẹ rí wípé lọ́sàn kò ní ìdí kátán náà bí láwa abẹ́ẹ̀kọ́ ẹtún wo nǹkan bàbá pa náà nìsín à rí nàìjíríà wa mọ́ nìsín ibi ìlàsì wà lọ́sàn tá à ń ríra wa láì tán náà bí ọ̀sán ṣe wá wọnú òru tóru wọnú ọ̀sán kò yẹ nìkan nínú agbára ọlọ́run subhanahu wa ta'ala bẹ́yàn bá tan halogen ó níbi tán mọ́lẹ̀ mọ́ ẹ wo òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá tó bá tán ẹ rò kó wọ́n tan fluorescent yóò mọ́lẹ̀ bí abẹ́rẹ́ bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ yóò sì fẹ́ rí ẹ wá owó ṣe jìnnà tó bọ́ bá tan halogen bíi ó níbi tí ìmọ́lẹ̀ rẹ̀ lédè ẹ wá wo ibi tí òṣùpá wa ẹyọ kan náà ni halogen ẹni dàrí tán bíi mẹ́ta mẹ́rin síbi gan ṣùgbọ́n ẹ̀yọ kan lòṣùpá mu yóò tàn wá lẹ́nu. wàyùdáwìlú al-ayyam bayna nas ọlọ́run ọba yìí ó ń lọ al-ayyam una òun náà ni ọjọ́ ayé níta àgbàlérò pẹ̀lú ọjọ́ ayé rírí jẹ rírí mu rírí ná rírí lò níní mọ́ni wíwà nípò mọ́ sí nípò mọ́ bayna nas. ọlọ́run ń yí kiri ni kì í ṣe pé fámìlì yìí nìkan ni ọmọ lówó títí láì ọmọ mẹ̀kúnnù kan ó tún dìde ní ọkàn yóò tún ní ìyá láyàwó wàtílkàlẹ̀ ayyam nùdà àwílò ààrẹ nẹ́nẹ́sì àwọn kan bẹ tá a gbọ́ nínú ìtàn olówó ni wọ́n àwọn ọmọ wọn tálákà jù nǹkan lọ àwọn ọmọ tálákùtà lánàá àwọn ẹni di wàtílẹ̀kà ẹ̀yà àmúnudà àwùlọ àbẹ̀lẹ̀ ọlọ́run ni à ń yí kiri ni kì í ṣe pé bìkan náà ni ọmọ wà ọlọ́run sọ pé lèké láyà kú na dúlẹ̀tàn bẹ́ẹ̀ ní agniya ìmíkù ọlọ́run ò fẹ́ kí ọrọ̀ kó máa sodo síbi kan owó tí ń bẹ níkàpá rẹ ẹ̀tọ́ ọmọ tó kù ojókòó tẹ̀ òfin tọ́ àwọn ọmọ tiẹ̀ nìkan òǹkú fáwọn ọmọ àwọn fámìlì rẹ ọlọ́run mọ bí ó ṣe gbà á ọlọ́mọ yóò ṣe kíni o ọlọ́mọ yóò ṣe gbà torí pọ́lọ́hún ò sọ pé nìkan ní òmò ẹni lọ bẹ́ẹ̀ ẹni tí ò ní lánàá náà wọ́n lọ padà wá ní. ọlọ́run ọba yìí yòdá wílò ayé àmàbẹ̀yìn náà ọlọ́run lọ́ba ti ń darí ó ń ṣètò ìgbòkègbodò àwọn àlámọ̀rí ayé láàrin ìgbò èèyàn wàyọ̀kọ́ lebu dáwòlá dúwálá àwọn orílẹ̀-èdè ńláńláńlá àwọn ìjọba ńláńlá tá a ti gbórúkọ wọn lánàá ní àbàtúndínlẹ́gbẹ̀ẹ́ kọ́ wọn mọ́ Soviet Union àwọn dàbọ àwọn alágbára yìí Róòmù lẹjọ Greece àwọn dà àwọn tó ní ancient civilization àwọn dàmọ́ Russia àwọn dàmọ́ America ń ṣe tiẹ̀ lọ́wọ́ náà nísìn tó bá tún dọ̀la ẹlòmíì ní ìtumọ̀ ti wàtílkàlẹ̀ àyíyá yudawilu ala nas wàlùkọ́lẹ̀bù dúwàl ọlọ́run a máa ṣètò ìjọba ó ń yí kiri ni fàyẹ́dì abùbìdà latin ọlọ́run ọba yìí yóò mú ìjọba kan yóò mú lọ wọ̀yá ti ibi ukhra yóò tún gbéjọba mi wá yóò tún gbéjọba mi fẹ́ lómi bó o jókòó tẹ̀gbẹ́ àwa náà ni àwa láwà ń bẹ̀ dìgbà wo ilé àmọ́ta ọmọnìyàn ń kánjú ni kò ní bẹ́ẹ̀ni kan jókòó lórí àga kan kó wọn ní kó ẹ̀ fi ilẹ̀ bí ọ̀gá fàgálẹ̀ àgá òfin ilẹ̀ so ti yí báyìí wa amúruhu wa sultanu una fidon fi samawati wa akutọ̀rìà àṣẹ ọlọ́run agbára rẹ̀ ìkápáni rẹ̀ òun náà ni yóò máa jámùsẹ̀ ní gbogbo sama àti gbogbo tọrọ kiri ká patapata. pátápátá. وفي الأرض وما عليها وما تحتها بكنا náà orílẹ̀ àti gbogbo tí ń bẹ ní orí ilẹ̀ àti tí ń bẹ lábẹ́ ilẹ̀ gbogbo ẹ̀ wọ́n ń bẹ lábẹ́ àṣẹ ọlọ́run wàfẹ̀lbìhárì wàlìjáwù nínú búdó òkun àti ojú òfèrèfé kọ́dí àhátọ́bí kulli shay'in ilma ìmọ̀ ọlọ́run ó jalè jákò gbogbo nǹkan. ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ rẹ̀ wa ahsa kulla shay'in adada ọlọ́wọ́n bá yìí sì ní gbogbo nǹkan ló ti ṣe òǹkà rẹ̀ ní méní méjì ọmọ yẹ ahsa kulla shay'in adada ọmọ yẹ èèyàn tí ọmọ bẹ lórí ayé ọmọ èèyàn tí ó jáde láyé kan ẹni tí ọlọ́run ti mọ̀ wípé aago mẹ́wàá alẹ́ yìí kò ní lùbà láyé tí sì ń ṣe fàájì lọ́wọ́lọ́wọ́ ń sìn ọlọ́mà ọlọ́mà tó ń wò sí ma ẹni tí ó dọ̀la ọlọ́mà ìdí nìyẹn tó fi jẹ́ pé ìmọ̀ tọlọ́hun àlè fi wé kankan tẹ́nìkan bá ní òun ló ṣe kankan òun náà dá kankan ẹ sọ fún pé sọmọ yẹ wọn ní arákùnrin kan jọ kan ó ń bá àfa kan ṣe fanfa nípa ọlọ́run wá lọ wá ẹran wá dè mọ́nú bí ìgò kan atẹ́gùn ò fẹ́ sí ṣàpètà atẹ́gùn ọ̀bá ti fẹ́ sí nǹkan bí ẹran tó bá ti jẹra kí ni ọmọ jáde bẹ́ẹ̀ ìdín ọmọ jáde bẹ́ẹ̀ torí pé atẹ́gùn ọ̀rá yọ̀ wọlé bẹ́ẹ̀ ni ẹ ṣe dé nìyẹn onítọ̀ ṣé ó mọ̀ pé ibi tí mo kó kí ní ìṣe ẹran mo kó síbẹ̀ ṣé ìdí wà ń bẹ tẹ́lẹ̀ ìdí òsínbẹ̀ òun náà ti dáa ìdin yẹn sẹ́yìn pé kò sí tẹ́lẹ̀ òun ló ń produce ìdin ẹnìyẹn ò fẹ́ máa bá a fà á ọlọ́dà ẹ̀dẹ́dà ni wọ́n náà sàrò bẹ́ẹ̀ ni adẹ́dà lòun náà ètò ọlọ́run ọba tó dẹ́dà òun mọ iye gbogbo ẹ̀dá ǹjẹ́ wọ́n mọ iye àwọn àdìtẹ́ ẹ̀dá o ẹ sọ iye èdè tó wà ńbẹ̀ ẹ sọ ọlọ́run ọmọ òyìṣà dẹ́dà òyìṣà dẹ́dà kì í wá ṣe pọ́lọ̀ ọmọ iye ẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan níbi tí ó ti ṣẹlẹ̀ sí láàyè tí ó ti ṣẹlẹ̀ sí ọlọ́run bá wọn wọ̀ gbogbo yìí tá à ń sọ yìí bá a ṣe ń sọ ọlọ́run mọ iye kẹ́límà tẹ́ẹ̀dá kọ̀ọ̀kan ó sọ láyé tí ó fi jáde láyé ọmọ iye harfu kọ̀ọ̀kan tó bá ti pé yìí ọjà ìlàyé ń jọra ọmọ iye òkèlè oúnjẹ tó jẹ ọmọ iye gẹ̀ omi téèyàn ó mọ fatabarakallahu ahsanul khaliqin so a lè fi ọlọ́run wé ẹnikẹ́ni ọba alágbára ni ọba ọ̀kan tí èèyàn bá wà mọ ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ yìí pẹ̀lú àwọn ìṣe rẹ̀ yìí pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ìṣe rẹ̀ tó jẹ́ ti àdáyẹnrí sọ́tọ̀ yìí tí èèyàn bá mọ̀ nítòdodo ó yẹ kó lapa nínú báyẹn nínú ìmọ̀nìyàn lérí títẹ̀ láṣẹ ọlọ́run àti yíyàgò fún kàtí ọlọ́run ọ̀fọ̀ fẹ́ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ eléyìí tí à ń wí iná ọlọ́mọ sí ní balẹ̀jọ́ fún fọwọ́ náà kí ọlọ́run kó lò ní sábàbí lílékún ìmánì wa bi rahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma alhamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk